أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور العلم وافتح علينا معرفة العلم واصن أخلاقنا بالعلم وسهل لنا من أبواب فضلك وانشر علينا من خزائن رحمتك يا أرحم الرائمين اللهم إنا استودعناك ما علمتنا فاردده إلينا عند حاجاتنا إليه ولا تنسناه يا رب العالمين وارزقنا اللهم بلاغة النبيين وفصاحة إفز المرسلين وسرعة إلهام الملائكة المقربين وقل رب زدني علما وفهما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما قال رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون أخي أشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أعطيت سؤلك يا موسى الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا دائما القلب قوما بالوعد صار هاديا ومهديا إلى الهدى ولا يزال كاملا ممجدا ومنجدا ولا يسيرا يقصى بقدرة الله الماجدين الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا طول الدوام والبقاء لشيخنا تاج الهدى ما دام حيا في الدنا ولن يسير مقيدا أطال الله بقاءه ما دام كان على الثرى حسبي الله نعم له على طريقه الله الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا يا رب فاحفظ تاجنا من البلاء والردى فافق عليه قوامة منك فقيمنا صباحا الله هو الله ربنا الله الله ربنا الله الله ربنا الله الله حسبنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله وصحابه اجمعين وبنستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ادعوك فلوم الحمد لله adúgbẹ́ fún ọlọ́run alhamdulillahi rabbil alamin abẹ́lẹ́ ọba lẹ́kẹ́ ọlá kọ́lá wa ń bi kọ́sẹ̀ kọ́nu gbogbo lábúrò wa ọlọ́nà wa ń mẹ́ lẹ́yìn náà àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún anábì sallallahu alaihi wasallam alaihi wasallam àtọ̀rọ̀ bẹ́ẹ̀ fún àwọn ará àtàwọn sọ́ọ́bà bákan náà àtọ̀rọ̀ bẹ́ẹ̀ fún gbogbo ń bá tẹ̀lé anábì pẹ̀lú dáadáa jama àdúgbò fọlọ́run o. alhamdulilah. bí èèyàn bá ní òun ó dúpẹ́ pé ó ṣeun ní mùsùlùmí lẹ́yìn ètò ìfilélẹ̀ fún wa yìí pé náà ní ká máa wí pé òun ọgbà kò sí ní téèyàn fi dúpẹ́ rẹ̀ tọ́ka àmú ní kátó pé alhamdulilah olótìtó jama ìjà máa rántí wí o wípé àánú ẹ̀ ló fi ṣẹ́wà kú mùsùlùmí níbi tí ayé dé dúró nísìnyí àfẹnitọ́lọ́mbá lálókò torí ìwà ní mùsùlùmí léèyàn lè máa tó retí oore yòókù ìbẹ̀lẹ̀ yẹn òkùnkùn dó síná kó tó wá máa retí kó di mùmìnì látara pé gbogbo ntọ́lọ́mbá ní kó ṣe òun lè ń ṣe ètò àníwọ́n máa ṣe òun lè ń pa á tì tébàtébà débẹ̀ òun ó di múmi nínú òun ọwọ́ wọ̀jọ tí ọlọ́run ti filọ́kàn balẹ̀ pé kò séwu fún nù ọlọ́mọta àjà débẹ̀. àmín. àwọn tó ti débẹ̀ nù wa wọ́n tó yí wọn kó mbẹ́ àwa táyì débẹ̀ ọlọ́run jẹ́ débẹ̀ la hawla wala quwata. bákan náà dúpẹ́ pé rọ̀mọ̀dánà yóò dé yóò dé ẹ̀rú ń bá kálukú wa kò sẹ́ńtẹ́rù ọ̀bà akásẹ̀ntì bá lọ́rù ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kila la fi gbà á kí la fi ṣe níta wa kan àwa kan àní wàhálà ń pa abẹ yẹn lábẹ́dùgbẹ́ fọlọ́hún amẹ́rù ebi ń bà wá pé ha kìnìún tó dé látàlá fún àwẹ̀ sí tó yẹ dọdún nìyí ẹlòmíì gba tàtàwá ẹ̀yọ kan kò lágbára lọ bẹ̀rùn ọ̀nà bòmí ìlágbára rẹ̀ wà gbogbo àwọn báwọn bí bá ti ń bọ̀ báyìí àyà máa já ni pé eh, ọlọ́run wa bọ́lá ayẹlẹ́ yìí sí báyìí ẹlòmíì máa dá àdúrà sí lọ́tọ̀ ní kí wọ́n ha torí ẹlòmíì ẹnu náà máa jáwé o nígbà tí ọba gbádùn tó bá lọ síbi tó nípa yàrá amátò ti bẹ́ẹ̀ ní bá ní ṣe tán lọ yìí ọlọ́run jágúnlẹ̀ ayọ̀. amina. Ah, ìbẹ̀rù ẹlòmíì iṣẹ́ ẹnu rẹ̀ ní balẹ̀rù máa lọ máa bọ̀ nípayà bẹ̀ gbogbo wa náà ní apáyà lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run sì ń bá ní sọ́dọ̀ ọ̀run lọ yìí bá a ṣe ń gúnlẹ̀ lọ yìí ọba àlẹ́kẹ́ kọ́ba ní sí ni pé gbogbo òṣòro wa náà láti ń yọrí ẹ̀ lọ báyìí. àmín. a ní ṣe ni pé oore náà lọ́fẹ́ máa dé ní kọ́ńtíkọ́ńtì. àmín. torí pé wọ́n lọ́run bá kápá bẹ́ẹ̀ ò sì lè ṣe bẹ́ẹ̀ musa sí bẹ́ẹ̀ fún wa wọ́n láàánú ọlọ́run. Ah, ní ọjọ́ monday lágbára ọlọ́run òun náà ni a sọ àwọn tẹ̀síìrì kan lásòkò díẹ̀ mi asọ́lánà náà tí a fà imamu kabir imamu agba international afa abdulhadi masfala laaro, laago mẹ́wàá saago méjì alọ̀sọ tàdàbí alọ̀sọ̀rọ̀ ní aago mẹ́rin sí aago simagiribi jọ ìkànnà jọ mọ́ndé náà amọ́lọ́la àwọn nǹkan gbandigbandi níbẹ̀ lọ́la àkọ́kọ́ ńbẹ̀ wáàsí ńbẹ̀ lápẹ́tẹ́ ìta máa ń ṣe lọ́dọọdún ọ̀la ní látago mẹ́wàá sí aago kan. ọ̀la ìbákan náà ní tafsiri ń bí kọ́lọ́n fún wa ṣe lẹ́rọ ọlọ́run kan fẹ́ wọlé fọlọ́run wáàsí ọdún iná lọ gbọ́ tí òrorun sùnmọ́ lógo ọlọ́run lọ́la yóò wọlé fọlọ́run ní tafsiri lọ́la kọlọba ní ṣe rọrùn abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ mọ́jẹ́ òjò nìkan. amina àmì yìí òdùn lè fa. amina ẹja sàmì. kò sì sàmì ní ọ̀dà. kókó mi. ẹlòmíì ah. tí a máa sọ pé lọ́la ní tafsiri ọ̀la ni owó mọ́kẹ́ nìkan ó pè lọ́la tíjà máa ọ̀ràn ah. tàwa ni ọlọ́mọdé ọjọ́ nìkan. àmì yẹn ó melẹ̀ títì. wọ́n gbá mi yẹn títì èyí sì wà lágbára ó lágbára gan ájì náà lágbára ah. àmọ́ ájì fóbìnrin tí ó bá ha ọmọ ìlú lọ ni ọ̀nà jùlọ ọmọ ìlú lọ nífa ìbọ́lọ̀ lọ pàṣẹ ájì so nǹkan pàṣẹ ha ọ̀lẹ́wẹ̀ yìí rọ̀ sí iyẹyẹ èmi tó yẹ yín lè lọ mọ́ kàkúrẹ́ máa fẹ́ yín kí ayé ajá ìtorí nù. No ajá kọ. Hmm. ajá wọn. pọ́bì nǹkan bá sáré mọ́kà tí ò sáré ẹ pé okòwò rẹ̀ wá kẹ́ ẹ bá fi ra nǹkan jẹ. kọ́lọ̀ hana ẹ̀yọ̀wò jáàbù mbẹ́ kọ́lọ̀ fi yòókù jẹun. ìpele ìpele níṣẹ́ ọlọ́run kéèyàn pé òun ò ní jẹ́ mùsùlùmí ní ìsìn òun fẹ́ lọ mọ́kà ẹ̀bùn ṣeré lọ ni. ọ̀nà jù o ó mọ̀ lù lọ àìmọye alájà tí ń fi sábàkà ṣe bí apalọ kì ṣe tẹ́lẹ̀ wọn bá díẹ̀ náà nìyẹn kọ́mà ní sírọ̀rùn lọ́la ọlọ́run lè sọ́ di pé kò ní jó nìkan tẹlifíńdà tó ń jáde gbà lọ́wọ́ ṣètọ́nù pé àá ah, ah, mi náà bọ̀ lọ́dún yìí hmm. arákùnrin kan ó yọjú sí mi ní ànàkọ́ àbíjẹta tìrìmísì wọ́n ní nínú wáàsí èsìn laníkà wọn dìde ń bí ọkọ̀ ajáde laníkà wọn dìde àwọn jẹ́ kanú wọn wọ́n ní pẹ̀lú ògùn ọlọ́run lọ́dún yìí àwọn ti di ọkọ̀ ẹlẹ́à ṣé tírímísì wọ́n ti hàn ti dé. wọ́n ní wíkẹ̀ndì náà máa ń ráyè. náà máa ń ráyè ok tó kọ sọ bẹ́ẹ̀ pé ibi iṣẹ́ wọn yọ oná wà lọ́la nìyẹn. ọyàn yọ. ó ti yan yọ. kódà ó sọ̀rọ̀ tó nípa ó ní ibi iṣẹ́ tó ń wà ọlọ́gàá lòún bẹ́ẹ̀ wọn wá fara mọ́ irun gbà ń bẹ̀ ni ó nínú ọlùdí táwọn wà ló fi dá díẹ̀ sí i ohun tí wọ́n ń wáṣẹ́ síbò míì tí ń lẹ́kọ̀ọ́ síbò míì kọ́nùbá ní foníṣẹ́ alábàríkà tí ọ̀rọ̀ ayé sin lọ́rùn rẹ̀ ń bẹ̀ wọn náà pakiti mọ́lẹ̀ lọ́dún yìí ayàwó rẹ̀ pakiti mọ́lẹ̀ ìmìlà wa kan yìí àwọn akásà ṣe ẹ̀yìn ẹ̀ àbọ̀ tí ẹ̀fàjá tàrí náà àmà bí ṣe rí mi ma bí ṣe rí mi ma bí ṣe rí ara wọn tí ń ṣe láti mọ bí ṣe ń rí pé kì í rọgbọ nírọgbọ ẹ̀yin ọ̀dọ́ lóbìnrin tẹ́ ẹ ti lọ́kọ ọ̀ya mọ̀ sí ọkọ fẹ́ ìwọ́n tó ti láya ọmọ tún síyàwó fẹ́ ojú ilé ọ̀rọ̀ gan náà. àwọn tí wọ́n ti fẹ́ ṣáájú tí wọ́n ọ̀hún ha ti dójú wọn kẹrin lọ béèrè lọ́wọ́ wọn kò ń yí sí o. tètè lọ lọ́kọ rẹ nísìnyí tí ó hà ọ́ lọ́lá yarí tí ó hà fún ọ tí ó hà fún ọlọ́run lọ́dọ̀ rẹ. àwọn tá a fẹ́ ṣe nìyẹn lógo ọlọ́run níjọ́ Tuesday lásù tẹ̀síìrì kọ́ láàyè yìí. Insha Allah. ha gbogbo wa ẹ má jẹ́ àgbẹ̀yìn bẹ́ẹ̀ o ẹ jẹ́ wọn tó wá ṣàdúrà fún wa ọkùnkùn ń ṣe ń gbà àti pé ń tẹ́tí ẹ̀dánwò lọ́dún ní ẹ̀yìn jàmá yìí ah pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run pẹ̀lú ògbó ọlọ́run gbogbo yín lẹ́ẹ̀mí gbogbo wa lẹ́ẹ̀mí gbogbo wa lẹ́ẹ̀mí a máa dúpẹ́ fọlọ́ ni. a dúpẹ́ lórí ẹ̀sìn a dúpẹ́ lórí àlàáfíà a dúpẹ́ lórí ayé gbogbo nǹkan a máa dúpẹ́ lórí ẹ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀ yóò wọlé ayé pé ọ̀kan ṣoṣo òun ló ní a máa fi wáàsí ọdún ìkì kò sí wáàsí wa náà táyì tí ì dalè ṣùgbọ́n tọdún ìtúnú ọtún ọtún lẹ́kùn àti pé ọfẹ́ sànù wà ní ntínú ẹ̀dẹ́ dùn sí náà nìyẹn ọlọ́run bá ní ṣe bẹ́ẹ̀. àmín. ayàtà ké lánàá tá à ń fẹ́ túlé ní ọláyà kẹtàlélógún ibi ọlọ́gbìn sọ pé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يمسسك الله بدر فلا كاشف له إلا هو وإن يمسسك بغير فهو على كل شيء قدير ibi tọ́lọ́ ń gbé النبي sallallahu alaihi wasallam láti kì í láyà pé àníṣẹ́ èmi nìkan náà ní gbogbo ẹ̀ èmi nìkan tọ́ ọba ti lémi nìkan kò sí wàhálà mọ́ ah ọlọ́mọdé àkè ọ náà láyà. amiina. ibi òkè aláyàdé lamọ yìí ibi òkè wàláyàdé lamọ yìí wàláyìí gbogbo ẹni tó ṣe kan méjì nù tọ́lọ́hún òkè aláyà ni láfi rí sẹ́yìn láàfipá àsímọ̀ ọlọ́run wá sàlékún ìkìláyà rẹ fún wa amínà kálẹ̀ṣe gbogbo yòókù náà fún alágbára tá iṣẹ́ ọlọ́run níbi ń bá fi ìnira gbá ọmú kò sẹ́ni tó lè gbà ọ́ lẹ̀ ìyẹn ni pé tó bá gbọ́ tẹ̀lú mi ìtọ́ gbọ́ tèmi tí ń bá kì ọ́ gbogbo àwọn tó gbọ́ tiẹ̀ òun lè gbà ọ́ lẹ̀ kí ni wí fún tèmi ni ọgbọ́ ni wí hùn ìmásìlóore nìyí gbogbo ẹni tí ó ní tí halẹ̀ máa ń wò gbà lọ́ọ̀ tí má lóore ní fún ọ gbogbo ẹni tí halẹ̀ yẹn ò gbà lọ́ọ̀ kí ni wí fún jama ìtí wí ni pé tèmi ni ọgbọ́ ìkíní kejì ọ̀dọ̀ èmi ọlọ́run wà àti nínú àtòrí èmi mo ní méjèèjì lọ́wọ́ ẹni má fẹ́ fi kan ni kọ́lọ́ wọn fi nira kan wá kọ́lá pé kò fi nira kan nábì rẹ̀ mọ́ ìkan wa náà oore ló ṣe fún ànábì rẹ̀ mọ́sàsọ́fà wa náà rẹ̀ gẹ́dẹ́ ètò ṣe fún amọ́gbàrá wa o. amina. dókò ló ní òun lọ́ba pé gbogbo nǹkan lòun kápá lórí ẹ̀ gbogbo nǹkan lòun kápá lórí ẹ̀ òun lòun ní láburú òun lòun ní dáadáa. àwọn afọwọ́ ń túmọ̀ rẹ̀ fún wa pé àdọ́rọ̀ hona yasumolu dọ́rọ̀ filibadali wàlẹ̀ akilẹ̀ wàlẹ̀ maal wọ́n ní dúró tọ́lọ́ wíńbì ní adó wíyẹn ìnira ara sínú kéèyàn má gbádùn ara ó kó sínú àṣẹ ọlọ́run náà lò náà gbogbo àyẹ̀wò wọ́n sì fẹ́ lómi lọ́sibítù pátá wọn ní ti ṣe gbogbo àyẹ̀wò àyẹ̀wò àyẹ̀wò ju àyẹ̀wò lọ́jọ́ mọ́ àyẹ̀wò lówó láńbẹ́ mọ́jà mọ́ kankan bẹ́ ọlọ́run. àmín. ìwọ tó ń yẹ̀ wá wò náà ni ọba ní fi mọ́ bẹ́ ọlọ́run dákú o. àmín. filibadani kéèyàn má gbádùn ara ara ẹ̀ ní o ọlọ́run ló ní wàlẹ̀ akílì àbí kéèyàn má gbádùn ọpọlọ egun rẹ̀ ó lè bí egun kan mí but kò gbádùn ọpọlọ kò gbádùn ọlọ́run làwa o wàlìmáàlì náà àtowó náà ìnira ń bẹ́ẹ̀ bí owó náà ọlọ́run má dẹ ìnira kankan sí wa má fi ìnira mú àbíkọ́ kan àmín yorùbá wọn ni a. Ah, kíní kadara lára amúni kò ṣeé dún yàn ẹ èwo ló ṣeé dún yàn nú ara hmm. èyí tí ń dùn ọ lọ́lọ́ mọ̀ nira ẹnu gémi ìtòrò kò fúyẹ́ ó dùn ọ ọ gbẹ ló le jù ọlọ́mọ fìyìnrà gbá wa mú wakulu ma yẹ kunu bi i dọraru ala ni insan gbogbo ntí nira ma bẹnbẹn fọmọ nìyẹn pátá ọlọlọ ni gbogbo yẹ bá dẹ ìnira sẹ́lómi nípa owó yóò sì jẹ́ ọmọ ta kọ́ aníjọ́ lákòjọ́ yóò máa pawó yóò máa wọ́n máa dún wájú ẹ̀ hàn gangan bóru jàkálẹ̀ lẹ́sẹ̀jú kan ó ti tán kò sí ní nítorí kò ní ní nítorí ṣe yà sọ lẹ́nu nígbà yẹn bá yọ ọkùn tí ò lò lọ tọ́lú dáa ní kéèyàn yọ ọkùn kò lò lọ. láìlà àìdá. tèmi lọ yọ ọkùn jù lẹ́lẹ̀. Ah. àsásùn omi ni tí ọ̀kadà ń pẹ́ lẹ̀ tí wọ́n fẹ́ gbé torí wọn ò lè gbẹ́ lómi mọ́ kò sí sáwó èèyàn méjì ah, ọlọ́mọ fi kẹ̀kẹ́ dàwálà mú o ọlá tóbi rẹ ọlá kún fẹ́ yà kún ó ní gbogbo ẹ̀. wà kálímátù dúró ta tọ́lọ̀ ń sọ̀hún kàmá tó sáà ìdúnà bẹ́ẹ̀ náà ṣe ń wo gbogbo ẹni tẹ́ bá jọ ń ké ẹ rí i pé nọkìrà ni nọkìrà ni kó lè bá a kó gbogbo ti jẹ́ nira sínú pátá àwọn oníkéwu wọ́n sì ní ànọ́kìrà kẹrì fíìsì yá kì sẹ́rìtì tá a bá fi sẹ́rìtì mú nọkìrà wá ẹ̀yin oníkéwu kí n ṣe o tù fíìdù lè òmùmà tábẹ̀ lè mú nọkìrà wá pẹ̀lú májẹ̀mú sẹ́rìtì lọ́nà sẹ́rìtì tùfílù òmùmà ó fi yẹ kéèyàn ó kéwú jìnnà dáadáa tọ́fẹ́ ṣiṣẹ́ kéwú. ìyẹn ni pé gbogbo nǹkan ti kó sínú pátá. ọlọ́run tó ṣe pé wọn náà ni à ń bẹ̀ láti ń ti àsìmọ̀ ọbẹ̀ ọ̀nà àkókò mọ̀ ọbẹ̀ dúpẹ́ akànṣà ń wí bí wọ́n ṣe ní àmọ́ wí tí ó sì àṣírí wí gangan bí wọ́n ṣe ní á wí gangan àmọ́ ọ̀sánfọlá rẹ̀ gbà á ẹ̀rí ha ọlọ́mọ amọ̀dúgbẹ́ fọlọ́hún o ọ̀rọ̀ ọ̀dẹ̀ gabi òkè ńlẹ̀ tí ó kọjá oyè ẹ̀dá a sì àwọn èèyàn àwa mùsùlùmí a sì wí bá a ṣe máa wí yóò sì kú dànù láwù ọlọ́run àdúgbò fún ọ ọlọ́run àdúpẹ́ fún ọ o ọlọ́run àdúpẹ́ fún ọ o ẹ̀ẹ́ àdúrà kan bẹ táwọn afá máa ń ṣe ẹ̀já náà máa ṣe wọn ní kọ́lọ́run jẹ́ kí àwọn èèyàn tara àwọn máa wọ ọlọ́run lọ́kàn ṣoṣo ọlọ́run jáwọn èèyàn tara mi máa ọ lọ́kàn ṣoṣo ṣèbí ń wọn bá ṣe gbogbo ohun tí wọn máa ṣe tó di kùràn làákàyè wọn àjí padà pé ah, àfa ìkọ́. ọlọ́lélẹ́ yìí wọ́n mọ́ lọ́lọ́kànnù lọ́nà túláàsì wàlẹ̀ náà tọ́ba ìwé nọ̀rọ̀ rẹ̀ yìí ẹ̀rí kóso náà ní nọ́kra gbogbo orin níbẹ̀ lábẹ́ orin àlàáfíà wà ń bẹ̀ orin làákàyè wà ń bẹ̀ kọ́lọ́ fún yẹn ń wàlímáàlì oore owó náà oore ni kí n má ná kan tán ó tó má ná kan hmm. kí n má má ná tó ná ọ̀gá oore ni ìbò àṣírí wali àhàl atara ara ẹni náà ayé ẹni ọmọ ẹni ní báàbù alálùfáà ọmọ kéwà fáà ọmọ kéwù rẹ̀ jàmá rẹ̀ ara àwọn kan náà nìyẹn láìfi láìfi dákẹ́ ẹnu àìjẹniwó tutù lórí ẹ̀yin jama yìí haisu antum tanamuna haisu antum ala mazagilikum ala sugili ala sugilikum tazabuna ila haisu situm ni wọ́n ń ṣàdúrà fún yín níbi táyìn gbé ń sùn lọ́wọ́ ibi ẹgbẹ́ ń bẹ lórí bùkátà yín gbogbo ẹni tí ń gbọ́rọ̀ ọlọ́run tí ń gbọ́rọ̀ ọlọ́run tí a ti dọ̀tá àwọn kan nítorí pé ń lọ gbọ́rọ̀ ọlọ́run òdodo tí a ń lọ gbọ́ ẹ ti dọ̀tá àwọn èèyàn kan má fẹ́ yín lọ́ta yín lẹ́nu. níjó tí ń la gbé ní ọ̀hún níjó tí ń lọ máàdù ọ̀hún ẹ náà ló délẹ̀ ní ìsìn ọlọ́mọdé wọn sọ bẹ́ẹ̀ sí yín gbogbo ohun tí wọ́n sọ bẹ́ẹ̀ mọ́jọ sọ̀rọ̀ sí yín tóbintóbin tí ń wá sáàyè wá gbọ́rọ̀ ọlọ́run láburú ni tí àwọn èèyàn tínú ò dùn síbẹ̀ ṣe ń wá ọ́fíìsì sọba lámì sí mọ́jọ sẹ̀rẹ̀ sí yín àwọn ni kọ́lọ̀ ń tún jẹ́ wọ́n tẹ̀lé yín wá nígbà bá di pé àà ah, ah, ayé yín ń da ìsómi ọ̀ ń lọ tí wọ́n bá ní ọwá kékeré kẹ̀kẹ́ àyè ah, eh, ní gangan ju bá nǹkan ń lọ bẹ̀ wọ́n kàn ń ṣàdúrà fún gbogbo gbà náà nì ẹ̀yin náà ká lọ ẹ̀rí gbogbo ẹni tí ń bẹ ní sọ̀rọ̀ pátá nù wá bá ní mú pò mẹ́. wọ́n lànà ọlọ́run. wọ́n lè ara èèyàn nbẹnu orí yàn wàlẹ̀ amúni ìfọ̀kànbalẹ̀ kọ́mọ́sípayà fún yàn kọ́mọ́sípa àhè tí sì ń jẹ́ ìdàkejì ìpayà ọwọ́ lọ́nà lọ́wà tí ń jẹ́ ìdàkejì ìfọ̀kànbalẹ̀ tí í ṣe ìpayà òun náà ni máa dẹ́sẹ̀ tó bá fẹ́ tó bá fi ìpayà dá ẹ̀dáwò pẹ̀lú ń tẹ́dàá rí ọkàn gbàgbẹ́ ni tá èèyàn gbẹ gbèsè lẹ́yẹ̀ fi ń já ẹnìkan sí kìlọ́rùn rẹ̀ sí lọ́rùn lẹ́yẹ̀ fi ń já àbí kan sí náà lẹ́yẹ̀ fi ń já ọkàn gbẹ̀bẹ̀ yẹn ni tó wá fẹ́ gbígbà náà bí tẹ́ pé ọmọ wa kì pé kíní ọ̀dà náà kì ní já mi láyà ní ìsìn fún òní rí kankan ju pé ọ̀yà fà máa já lọ bí kéèyàn máa sá lọ oúnjẹ òní wúyàn jẹ nǹkan kan òní wúyàn ṣe bí máa bẹ láàrin èèyàn yóò máa fẹ́ họ lọ ó ló máa dẹ́ má fi kankan dẹ́ sí wa àtẹ̀tàrí um, àtẹ̀tàní rí mọ́bi dẹ́sí wa wàsẹ́rì ìsọdírì àti kígbà ayé èèyàn kọ́ lálàáfíà kínú èèyàn máa dùn sìn bí ẹni pé òní àfi jẹ gómìnà Ọ̀yọ́ state àtàjọ bàbá rẹ̀ yé lè pé kí ní dùn mẹ́nu gan ní ìsìn báyìí bí èsì máa wá sí kí náà pé kí ní ń pa láyà báyìí náà lè máa wá pé kí ní à ń dùn mẹ́nu ní ìsìn nígbè kí àkíyèsí á ní dunnú mo jí lálàáfíà ìyàwó jí lálàáfíà ọmọ bẹ lálàáfíà ntá jẹ ti wà èyí náà pé inú ìwà ń dùn ju bo inú ìdùn ju pé ọ̀dà ìtìjẹ́ náà mi ó dùn ni pé àkàyà ń bá orí kan bọ̀ tí n ti rè sáìn yẹn fún mi fi désù ló ń bá wọn torí sùn náà máa bí ọ́n bì kú wọn. sẹ́kọ̀ bẹ́ẹ̀ kí náà rí ó dùn ni. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbàgá ìdálíkà fáwọn alákùlì sẹ́yìn kọ́ni alákùlì sẹ́yìn lórí ó ní gbogbo nǹkan gbogbo nǹkan gbogbo nǹkan ló ń káwa lórí ẹ̀ kọ́dírù alá áyù sí lẹ́dọ̀rárà àlàdí àsọ́bákà ilà àkàírì ọlọ́run kápá kó múnira tí ń bẹ pẹ̀lú rẹ kúrò kó jẹ́ pé ní tí ó wà bá ọ ní dáadáa ọlọ́run o gbogbo ẹni tí ń kérora ànira nínú wa báyìí bóyá wọ́n ń bẹ ara wọn ni o wọ́n ń bẹ lọ́sibítù ni o bá ní fún ẹ lálàáfíà. àmín. ẹ̀rù ọlọ́run kan pè mí gbàtà ń bọ̀ yìí pé àwọn bẹ lọ́sibítù báyìí pé kọ́lọ́n bá ní fọ́nà láàfíà ọlọ́run ti ń ṣe wọ́n ìwọ lọ mọ́ ò bá ní fọ́nà láàfíà ó láti tóbi rẹ ọlọ́run wa náà la hawla wala quwata èèyàn bá wọn. nínú àǹfààní tá a wá rí nu àyà yìí àṣẹ pé ó an yu alika rojahu billahi azza wa jal kó yà kó ìtànmọ́ rẹ̀ ìrànkan rẹ̀ kó kú lọ́ba ìlíkẹ́ ọ̀la lọ́wọ́ àsọdá púpọ̀ arẹ́kọ̀ọ́ yẹn nù. No àyà yìí gbogbo ń tọ́ba ń rò àfa ẹlẹ́yà ọlọ́nìkan ni ó kólé lọ́wọ́ ṣùgbọ́n tó bá tiẹ̀ ṣèṣì sọfẹ́ dà kan kan sọ fún ní temporarily ẹ̀ẹ́ kan sọ fún ní àlàwájì ilẹ̀ àfòwé àlàwájì ilẹ̀ àfòwé temporarily pé mo kàn sọ fún kí kí n sọ fún sáláì sọ fún yín pé nǹkan báyìí báyìí báyìí mo ní ìdí ẹ̀ tẹ́pẹ́ ní tí wọ́n máa sọ fún yàn ní gbàgbọ́lọ́ ni ó ṣe kí ni yẹn. Afa kan fi nǹkan kan kọ́ àmọ́ akéwò rẹ̀ lẹ́kọ̀ọ́ ńlọ́lọ́ yìí ó fẹ́ lọ ìrìn àjò ìrìn àjò ó sì ná lọ́wọ́ owó tí ó sì ná lówó kó fi ilẹ̀ fáwọn alẹ́ fún gbáfáwò tí wọ́n fi jẹun tọ́ba máa lè jẹ ní hundred thousand kò sì ní ten thousand lọ́wọ́ tí àjò fi ku àárọ̀ ọwọ́ lòun ní sọ fẹ́ dà ọlọ́run ń gbé lára rẹ̀ tó lè sọ fún pé a ní ìdíwó báyìí tí wọ́n mọ̀ wá ọlọ́run olóhùn ní sọfẹ́ nìkankan ah, ah, ní sọfẹ́ nìkankan ibi mọ̀ ń lọ àbáyé sọ pé ibi tí mọ̀ ń lọ ìwọ lọ́ mọ̀ sí tiẹ̀ náà mọ̀ ń bá lọ ìṣeré lọ àwọn ẹrú ọlọ́run sì ń bẹ́ ń lé ọ̀jẹun balẹ̀ wọn sọfẹ́ nìkankan ilẹ̀ wa mọ́ lọ́kọ̀ọ́lá ní àdìndàjì ẹrú ẹ̀ńtà wíwá mọ́sálásí ọwọ́ á pè é nìkan òun tì náà ti wò yí pé ó yẹ kó pè òun òun ti wojú pé kí wọ́n síjú ẹ̀yìn kápẹ́ kó òun wá bí wọ́n síjú ẹ̀yìn báyìí ó ti dìde wọ́n ti bí wọ́n ṣe báyìí ó sáré ẹ̀ bọ̀ ọ̀tọ̀ ni jẹ́sì pè sí lọ́ba ní ẹnìkan fi gaba ìran mi sí yín o kí ni olówó èlò ó ní hundred thousand wọ́n ní ọ̀dà ẹ̀ máa ṣe máa ṣe máa ṣe ọ̀rọ̀ tá a fẹ́ sọ fún ọ ni pé báyìí báyìí báyìí ẹni ẹ wá wù pé àbá ni ọ̀la mà ló ń gbéra ní kùtùkùtù yóò sì jìbò nílọ́ra ni yóò jìbò ni kéde pé ilé kan amájọ́ kejì lọ́la òun agbọ́n yorùbá ń lé ìrìn àjò plane ni yóò jìbò ń lé ni. a sọ fún ọmọ kíkọ́ ẹ wa tí n bá tìrìn àjò yìí dé fẹ́ kọ́ ilé ẹ̀kọ́ kan tàbádé ẹran létí ńgbọ̀ wá dé àwọn tí ó ní kílẹ̀ wí bàbá wọ́n sàlàyé fún wa pé àní ẹ lọ gbára lọ́lọ́ nǹkan kọ̀sọ́ kankan fẹ́ nìkankan ó ti kàn pé ẹ̀sà ẹ sábà ń kówé fún àfa wọ́n bá níbẹ̀ lọ́hùn àsìn nígbàdúrà ẹ bá ní sọ fún wọn pé à ń rọ́wọ́ ọlọ́hùn lára wa o láìsọ kàkà ó yẹ kó dàlẹ́ fáwọn tí ń bẹ́ńlé tó bá tiẹ̀ lọ bí tí ń lọ nìyẹn ẹ jẹ́ tán jàmá alọ́lọ́hùn tán ọlọ́ni ni àwọn ọmọ abẹ bá bẹ títí pé ó túnbọ̀ bẹ̀ má lọ ọ̀dọ̀ ẹni tó bọ̀ fi nǹkan mí ìbẹ̀ lọ́hùn ntí <laughs> ń bẹ́ẹ̀ nù Kùránì kọjá tó máa lọ bò míì tí tọ́lọ̀ ń bá ti ṣe tán àti dẹ́rù lóhùn tí wọ́n bá láàyè àánú Kùránì fún ọ tí wọ́n bá ọbẹ̀ lọ́hùn ìwọ ìwọ́gàn onítọ̀ pé bó ṣe mọ́nu onítọ̀ bó ṣe tónu ọ̀sán fúra onítọ̀ bó ṣe tónu tọ́lọ̀ rọrùn kọjá bó ṣe mọ́. àríkọ́nú àyà yìí ipe àkọ́rọ̀ ẹni lọ́lọ́nlọ́ ni gbogbo òrùngbà wa kakò lọ́lọ́nlọ́ nínú àyà bákan náà tó ráǹfà ní tẹkiwíyàtú nàbí tẹkiwíyàtú nabi yìí gbọ́dọ̀ mọ̀ mọ̀ fún anabi lábẹ́rẹ́ okun ó fún ní abẹ́rẹ́ okun tí è e lókun sí fi dáwàtì ilallah tí ó fi máa pèyàn sọ́dọ̀ jọjọ lọ pé múra sí ma sọ pé pèmí nìkan ní níwájú gbogbo ẹnìbọ̀dì wájú ẹni tí ó yọ ọ́nà àtẹjọ́ bínú masọ̀bẹ́ kí gbogbo ẹni tó ti fẹ́ bínú náà lókun tí wọ́n ìbínú lé lọ ẹni tó ṣe ní lójúkójú ẹni tó ṣe ní onísàkúsà ẹni tó ṣe lólógùn ẹni tó ṣe ní oníbọn ẹni tó ṣe ní ọlọ́fà ẹni tó ṣe ní gbogbo ẹni tó ṣe dáadáa wọn òun náà ha fún ọ lọ máa fi yí jà àmọ́ kẹ́lẹ́ mọ̀ pé yín kọ́ ẹ̀yin ẹ wò sẹ́ni tí ń bá pé kẹ́ ẹ wò sí ẹ wò sẹ́ni tí ń polongo mi kiri ẹ ẹ mọ̀ pé ẹ̀yin kọ́. wàá nà wú máa máa ha wàlà ahùláhì ayùn sí bú òbídọ́rà rí gbogbo báwọn wọ̀nyí àwọn wọn ní bí wọ́n ṣe dọ́gbọ́n dọ́gbọ́n tí wọ́n wọ́nà wọ́nà àti finira kan ànábì tó fàyínà ń láyẹmúlẹ̀kú náà dálíkà ìdálámúyẹ̀kún láwàrá dàhù wọn ò lè ṣe gbàtọ́lọ́ nìkan ò gbèrú ẹ̀rọ ànábì tí ẹ bá sọ ìṣẹ̀lẹ̀ míì tí máa ń ṣẹlẹ̀ fáwọn èèyàn wọn ò ní bìlífù pé kò sí nǹkan kan lẹ́yìn ọlọ́run tẹ́ bá sọ fún wa wọn ò ní bìlífù. ìní àmà ṣẹlẹ̀ tẹ́ntọ́ bá ṣẹlẹ̀ sí gẹ́gẹ́ tó abú ẹ̀rìn tí a da abú ẹ̀rìn pé ah ah ìwọ ọlọ́run ọ̀tá tóbi púpọ̀ ẹ́ àṣẹ́sọ ìfara ayé nìsín ẹ́ ọlọ́run tá a fi ara rẹ̀ hàn wá ó fi rẹ̀ hàn Ibrahim alayhi salam anabi ibrahim dó tán pátá anabi ibrahim ó dó tán pátá pátá pátá n kò fi rẹ̀ hàn tán ó béèrè fún ọlọ́ọ̀ni sọ ọ̀fẹ́ ma ọ̀fẹ́ ma màlákù tiẹ̀ mi ọlọ́run ọ̀fẹ́ ma ń fi hàn ó fi hàn tán báyìí ibrahim dó tán ni ọlọ́run fi hàn wá náà èèyàn onírìnà rẹ̀ da ẹ̀yàn mọ́ ẹ̀yàn onírìnà rẹ̀ da ẹ̀yàn mọ́ lábala kìnnìkejì bẹ́ẹ̀ yẹn gbé màá báyìí ó ní rí bẹ́ẹ̀ màlúgbé lọ ó tún kọ́kọ́ wọn lépè náà bọ́ọ̀ bá yí kò ní dáa fún ọ ìbọ̀wọ̀ rẹ̀ yẹn. bẹ́ẹ̀ pé kó yìn kọ́mọ̀ lápá lọ́rọ̀ bá fẹ́ yóò yìn kò ní lápá tẹ́pẹ́ tó wí ni ọ sọ bẹ̀rù sí lọ́kàn tí yóò máa gbọ̀n ní ìsìn lẹ́pẹ́ ìyọ̀nba fẹ́ lò fún ìbọn rẹ̀ jábọ́ lọ́wọ́ rẹ̀. obìnrin kan bá yàwó ẹ ọbọkọ ẹ lọ́rin àjò yẹn bá ara àwọn mú ní àjò wọ́n fẹ́ pa ọkọ kan lè gba yàwó yàwó ẹ̀ fáyìn kìsàyé ànábì tíjàbù ti dé ara ọlátọ́lọ́ ń sefa ànábì nìyẹn ju gbogbo àwọn yòókù lọ ó jẹ́ pé ní òfin tiẹ̀ nìjàbù wà wàláyà ọ̀lànlá ni mọ̀ ń bọ̀ lórí ẹ̀ kẹ́ ẹ lè mọ̀ yí pé ọlọ́run fi jàbù dá wa lọ́la ni arákùnrin yìí ó ní pé kúlódé yìí ní bá ń gbọ̀n ní bá ń gbọ̀n sigasigasiga pé ha ìyàwó ẹ̀ ní ha nǹkan ṣẹlẹ̀ àfa kò yẹ kẹ́ gbọ̀n báyìí bẹ́ẹ̀ sì máa pa lọ́lọ́hún kí ló ń wá sí báyìí ọlọ́run àbọ̀ sọ́kọ̀ ìyàwó ẹ̀ ni pé jó wọn sọ ìgbẹ́ náà di ọ̀ràn mọ́ lọ́wọ́ máa ń kọ́kọ́ rẹ̀ pé ọkọ mi máa gbọ̀n máa gbọ̀n máa gbọ̀n máa gbọ̀n bó sì gbọ̀n jó ní inú tọ́ pa wọn dànù máa gbọ̀n máa gbọ̀n bó sì gbọ̀n jó inú tọ́ ọ̀rọ̀ wọn sọ́run máa gbọ̀n máa gbọ̀n máa gbọ̀n máa ń pè sọ̀kẹ́ máa gbọ̀n máa gbọ̀n sọ̀kẹ́ máa gbọ̀n máa gbọ̀n pé máa gbọ̀n máa gbọ̀n máa gbọ̀n máa gbọ̀n náà ṣe ọ̀dà dùnú. kò sí tọ́lọ́wọ̀n lè fi dẹ́rùbọ̀ tẹ́ èèyàn kò sí. bàbá lọ́lọ́run tí ìṣẹ̀lẹ̀ wa ṣẹlẹ̀ sí ọ lójijì tó bẹ̀rù ìbẹ̀rù náà ló tún sọ di ọ̀ràn mọ́ ọ lọ́wọ́. àyàfà mọ̀ ti já o ṣùgbọ́n yíyá dàbẹ̀ pé àfà mọ̀ mọ̀ síbẹ̀ ni reaction ni. níbo lọ́wọ́ bá ń bọ̀ ti dó tẹ́rú bí o mọ nǹkan kan mí lẹ́yìn ká ká mọ lọ́lọ́ kan ṣoṣo èèyàn bá wọn. wọ́n ní àǹfààní tá a torí inú àyà ni pé ńgbà bá ti mọ̀ yìí pé ọlọ́run ní ká ṣe sùúrù sí lọ́dọ̀ wa tá a ti mọ̀ báwọn pé kádàkátì ẹ̀ pé nǹkan kan bá ń bẹ pẹ̀lú wa tí ọ̀tí tá a mọ̀ pé nìkan kan ò lè mú kó ń bẹ̀ lẹ́yìn ọlọ́run tá a wá ń bẹ̀ ò nìkan. èyí ò jẹ́ ká mọ̀ yìí pé àdáwò ti lọ nìyẹn àdáwò ọlọ́run tọkọdẹ́sẹ̀ dà yóò máa jẹ́ àmì wò tí ẹrú bá mẹ́rin tó fà dánwò kan pọ́lọ́ ni olóore tọ́bẹ̀ elése méjì pọ́lọ́ ńkọ́ ọ̀rẹ́sẹ̀ wá di àdánwò. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmì wo tẹ́lẹ̀ wọ́n èmi ọ̀wọ́ pé sóòdù o àmọ́ tó ilé o àtàkù ni ọ̀tàkù mọ́ra rẹ̀ gan lọ ìwọ ara rẹ̀ gan ọ̀tàkù mọ́ra rẹ̀ lọ́wọ́ torí pé ìwọ gangan fúnra oúnjẹ lọ́dọ̀ tí ń bọ̀ pé ní ẹnì ọlọ́ni ọlọ́ni lè yí èyí kí sọ yẹn fún ọkọ̀ èmi ò pé ìyá yọ̀ mọ́ ṣe ti ń ṣe ń pé bàbá yọ̀ mọ́ ṣe ti ń ṣe bọ̀tà ló fún ọ lágbára inú wọn náà ni ọlọ́run ìyá ìkọ́ bàbá ìkọ́ ìwọ ló ń ṣe mí ìwọ ló ń ṣe mí sì mi dákun ẹsẹ̀ mi ló yìí fà á foríjì mi ọ̀tàn ọ̀tàn. falabuda antẹsibira tó o bá ti mọ̀ yí bọ́lọ̀ ní gbogbo ẹ̀ kò á ní síbùyàjú pé ó ṣe sùúrù náà lọ lianaka abudu torí pé ẹrú ọlọ́run ló ṣe yefa bika mọ nsáà ntòwù ní í ṣe pẹ̀lú rẹ yẹn fatasab fatasaba fatasaba ntaakùn ní pé kọ́ bọ̀rùn alama yusuf kamina dara rí kàtàkì kaba ń bẹ fún ọ nínú ìṣòro ọ ṣe ṣòro mama mi asade ọkìn ọlọ́run bá ń kẹ́ wọn bàbá mi náà abukari mi kò dún pọ̀ bá ń kẹ́ wọn. Mama mi máa ń kọrin kan mo gbọ́njú màá lẹ́nu wọn ni àṣé bí nǹkan bá lágbára tán ni a máa ju orin ń sí tí nǹkan bá lágbára tán tó le tán àná gbẹlẹ́nu àwọn afá gbẹlẹ́nu babaláwo nígun wọn ní ìyà tí ń jẹ mú mi ní ògbé ó sì ti ń ta mú mi ní ògbé àsìkò tí ọgbẹ́ sàn rẹ̀ ní ètò àsìkò tó kẹsàrẹ́ nítò ìwà tí ẹmọ́ mi yóò gbé àlèsì tí tamọ́ mi yóò gbé àsìkò tó kẹsàrẹ́ nítò àsìkò tó kẹsàrẹ́ nítò wọ́n ma fi wọ́n ma fi yorùbá ní jẹ́ pòlọ́kà ara pé àṣẹ ọba yìí sì òdodo sì ní àṣé wọn rí díẹ̀ ń bẹ̀ náà kàtó lọ pẹ̀lú ògbọ́ ọlọ́run ó fi díẹ̀ hàn wọn lọ́nà tó fọlọ́ fi díẹ̀ hàn di pé àwa náà wá dàgbà tá a gbọ́njú tá a wá rí ní ti ń ṣẹlẹ̀ pé ah, orin tí màmá máa ń kọ́ ń tòótọ́ orin ni ní kẹwọn. àsìkò ní ètí tó náà ń bọ̀ ṣe sùúrù tí nǹkan fi tó fún ọ̀hún máa fi yún náà tó kọ́ dúpẹ́ náà ọmọ kò ti ní ìtẹ́wọ̀n ma máa ní ní sukùl nìyẹn fọ́ọ̀mù bí yẹn bá ní fọ́ọ̀mù sukùl tí ń jọmọ yẹn pẹ̀lú fọ́ọ̀mù ìgbà iye ipò tó ṣe bẹ́ẹ̀ ni ẹni tó ṣe pò ńgbò ní gbogbo ẹ̀dá ẹ̀ ọmọ thirty five ni mẹ́ń kíláàsì òun náà láti thirty five bí ṣe ń bẹ yẹn àlùbáríkà ọ̀la akọ́ ní fọ́ọ̀mù náà nìyẹn náà tó fi jáde tí ọba ní fọ́ọ̀mù kò síbi wọ́n kọ́ sí wọ́n yẹ ọmọ sùkú ah, ẹlẹ́yà wọ́n ti ń bọ ọkọ jọ ìyá ti ń jẹ́ ọ̀bọ dùnù wọ́n bọ̀ ọmú jáde ńjọ kan tọ́mọ fẹ́yìn sọ̀rọ̀ láàrin ẹbí rẹ láàrin ẹbí ọkọ rẹ ah, inú ilé yìí náà ni inú ilé tí màmá mi há sí rèé. ilé ìdẹ kún ọfíìsì àtẹwò yẹn ó kún dókè gbogbo ẹ̀yìn yẹn ní na náà ìtẹ́ ẹ̀kọ́yìn sí ilé kan náà ní gbọ́rọ̀ dílé báyìí gbà yẹn. àṣà ilẹ̀ Yorùbá sì ní ká máa pe obìnrin ló kọ kí ìyáálé máa pe obìnrin ló kọ ìyáálé máa pe ìyàwó ẹ̀ ìyàwó rẹ̀ ewu lórí. nígbà màmá mi jẹ́lẹ́ à wọn ò fẹ́ há pé kọ náà wọ́n ń pè ń ya ẹnìkan kò sí pé kò sí sọ mọ́ ẹni kò gbọ́n ẹn bìyà kan lé pé ya ẹ mọ̀ pé mọ́ mi ló kọ́ mọ́ ẹn sọ fẹ́ nìkan kan ṣùgbọ́n ń gbọ́ ya ká kúrò pé kò yẹ kó ń gọ̀ ọmọdé ẹgbẹ́ ń bo ni ẹlẹ́hàá gbà wà ẹlẹ́hàá gbà ń gbèmí ti fẹ́ yàwó tí mo níyà tí mo lẹ́lẹ́yà wọ́n máa pẹ́ lẹ́yà àwọn onímọ̀lẹ́yà ti ń wì mọ́mọ́ mi adé lẹ́yà gbà ilé kan ní ọdún kan mo kéré ń gbà náà bọ̀ tí kúnyìn lé gbàgbé tí ilé gbàgbé láíláí ilé yabadé lọ́dún yẹn ní bàbá mi àti mọ́mọ́ mi wọ́n ò rí owó tí wọ́n è pa adìẹ adìẹ sẹ̀gbá adìẹ tó ń kéré lẹ́ran léyà kò sówó tí wọ́n è pa ní a bá pa ẹran ńláńlá náà fi yà yìí ní a pa ẹran ńláńlá ní a pa falafala wọ́n dẹ̀ kéré gan-an ṣùgbọ́n ìwà lọ bí ẹran wọn yẹn mo wá dó ti màmá mi yàrá mo wá sunkún wá sunkún bàbá wa wọlé pé ah ẹlẹ́yà kí ni nǹkan lẹ́kún wọ́n ní kìí ṣe kọ̀ǹdíṣàn tá a wà lónìí ń pa mí lẹ́kún wọ́n ní tá à ń sọ fún ọmọ yìí pé kọ́ máa lọ bí ẹran wọn yẹn pé ọmọ ìdí dúró tọmọ ìdúró táwọn ní ń lẹ́kún njọ náà bí náà wà ń sọkún ó wá pẹ́ náà ṣe bí wọ́n ṣe ràn tán bàbá wa Magaji lónìí agbeni kọ́lọ́mà ní kẹ́ wọn bàbá wa dọ̀sù ọlọ́mà ní kẹ́ wọn bá ní sọ̀kà kalẹ̀ sí kábàárì wọn ó wá di bí ọwọ́ ìyálẹ̀ tàbí àwọn ṣẹ̀ràn tán wọ́n á ní kí ọ̀kan nú àwọn ẹ̀gbọ́n wa torí mọ̀ fún wọn kán fi tírèèrú ìtẹ̀ràn tiwọn náà wá bá bàbá mi nù lé àwọn náà sì pa ẹran ńlá ẹran wọn ló tóbi ju gbogbo agbolé yìí wọn á gbé tẹkàn fún wa wọn á gbé sínú tíré wọn á ní kó rù ú kí wọ́n ẹni máa rí ẹni máa gbé fáwọn náà mi ì lè gbàgbé láíláí. bàbá òun ìyá òun ló wá di pé wọ́n ń pa àgbò tó yẹ pé ààrò kọ mí ìpéjàgbò lọ ju àgbò náà lọ àbúrò màálù ni iye ẹran tó bá ga jù ní ọjà bódìjà ní pé wọ́n wá fún wọn méjèèjì ara kan rí tí ẹni tọ́lọ mú ẹran ìwá agbésọ́lọ mú ogun lọ́dọ̀ wá bí ẹ̀sìn ni ibi tó tóbi dé ogun wúdà yẹn ó dé ẹ̀rú àwa náà àwọn àpẹ sọmọlẹ ẹlọkọ fún wọn kan fi sọdún lóko lóko àkùfò àwọn ọmọ ìfẹ́ dónlé sọdún torí tí wọ́n gbádùn lóko wọn ò lè gbá ńlé àwa pọ̀ lórí ẹran ti lé ṣùgbọ́n tó kó àà bí wọ́n ṣe ń sojú sun wọ́n máa sun bí wọ́n máa jẹ bíbọ̀ àwọn kan náà náà nù ó àwọn kan náà ní kó lè mọ ìwé ẹlẹ́à tí bá ń rí bákan lónìí ń bọ̀ dá èyí sọ̀rọ̀ ọ̀rọ̀ ni. ńgbà tó wá ha ọlọ́run ìsọjọ́ yóò dé sí yín ni ẹ ha òkú gbogbo àwọn tí ń tí ń gbàrú kì títì yẹn àwọn tí ń gbàrú kì títì yẹn òtòsí Hmm. ajá ọ̀ràn ti mú ẹ tí ọgbẹ́ ọgbẹ́ tẹran àkúyà ẹran odò ẹ̀yà tí wọ́n gbogbo àyè máa yájáde nù títì lọ tí wọ́n ń ní òjò o ní rí yẹn ẹlẹ́ àti gun mọ́tò wọn ní rí gun káwọn ní rí wọ́n nǹkan rí hmm. sọ fún wa pé ẹ̀yẹ máa fi wá ṣe yẹ̀yẹ́ ẹ̀sìn tí ń bọ̀ tí ń láṣẹ kẹ́yìn tí ń yẹ̀yẹ́ tí ń láṣẹ kẹ́yìn <laughs> tọ́lọ́ni tọ́lọ́hun ẹ máa ń bẹ̀mí tọ́lọ́hun ẹ máa farada máa farada farada iṣẹ́ ọ̀bọ sí kíní kí o ṣe máa farada ọlọ́run rí yín pẹ̀lú ẹ̀ ẹ máa sẹ́n ẹ máa sẹ́n ẹ ti ní fọ́ọ̀mù ẹ ti ní ẹ ti ní fọ́ọ̀mù jẹun fílẹ̀ sí fún yín nǹkan fi ṣe yẹ mọ́ gbogbo ẹ̀yẹ ẹjẹ́ ni yóò tó dùn pé alhamdulilayi mo dúpẹ́ tí mo jẹ lẹ́nu fi ṣe yẹ mo dúpẹ́ àpẹẹrẹ pé yóò dáa fún mi nìyẹn ọlọ́run ṣàdéhùn yẹyẹ pé wọ́n fi wá sí ó lè ṣàdéhùn pé á borí wọn á padà fi hàn sí yẹyẹ kan yìí ẹ̀hán àṣepàdé ìkànsẹ́ nù nù àdéhùn méjì ìkejì náà ọ̀sẹ̀. Ah, èèyàn báwọn wọ́n ní inú àǹfààní tá a tún rí inú àyà yìí ni pé ẹ ń bá ẹ ń bá ní ìran kan sọ́lọ́run lẹ́yìn tí nǹkan kan tí ò tẹ́ lọ́rùn ń bẹ pẹ̀lú ẹ̀ tọ́wọ́ mọ̀ yìí pé ọlọ́run ni ó mọ̀ o lábẹ́ pọ́lọ́n sọ pé fàwùwà aláàkúlì sẹ́yìn kọ́dìrọ̀ pé kò sí nǹkan tí pa ọ̀ka kò sí àwọn afáà wọ́n ní wà kẹ́mín àdìrọ́rí àdàsátìlì ìsáni àtà haúsá láti ìláyà síwálẹ́kù nọ́ọ̀tì fàkàsáfà Allahu aṣàwàjàl wọ́n ní àìmọye ìnira tó ń bá ẹ̀dá kan tó sì gbẹ́kẹ̀lé Ọlọ́run tí ìnira yìí dé góńgó débi pọ́ ti já kan pé ó mọ̀ pé kò sí tọ́lọ́ ò lè ṣe o ṣùgbọ́n ikú ni ọkàn báyìí òun ṣàṣẹ ìgbádùn lálékè àmọ́ tọ́lọ́ àní rárá ó wà ní dàlìkàmọ́ tó gbádùn ayé bí náà ló ti bẹ̀rẹ̀ sí gbádùn bóyá láìsàn ni o bóyá láìrí náà rí lò ní o bóyá láìrí jẹ rí mu ní o tí bẹ̀rẹ̀ tí dáadáa wà bẹ̀rẹ̀ ní pẹrẹwu lẹ́ńtà tí mo pẹ́ ah Allah akbar kabir. bàbá wa ọlọ́gẹ̀dẹ̀ ní agbẹ̀ni ń bí àwọn náà ti lọ ọ̀dọ̀ ọlọ́run jama ẹ bá ń sàmì pẹ́ lọ́nba ń kẹ́ wọn. àmín. ọlọ́nba ni kẹ́ bàbá. ẹ sọ́kọ́ ọlọ́nba ni kẹ́ bàbá ọlọ́gẹ̀dẹ̀. ọlọ́nba ni kẹ́ bàbá ọlọ́gẹ̀dẹ̀. ọlọ́nba ni gẹ̀ wọ́n. a ṣe kéèsì ilé lọ́dún kan. bàbá wa ló nílé bàbá bàbá wọn ló nílé lọ́mọ obìnrin bá ní òun ló nílé gbajúmọ̀ ló lọ lórí gbogbo kan bẹ́ńtì lọ́dún náà wọ́n ń lábídẹ̀kùn òun ní ń lẹ́yìn gbà náà òun rárá ikú tiẹ̀ ni. lábàlọ kóòtù bíi arábíàwàdà ní mádé kóòtù ní abá ní àwọn bàbá wa ní àjàre tá a gbọ́dọ̀ wí mi gbogbo ilé. Ah. lábá lérò yìí bàbá ọlọ́gẹ̀dẹ̀ ní irọ́ ni wọ́n bá pè bá mi lóko wọ́n ní Abdulkareem Adébáyọ̀ irọ́ ni ah. irọ́ ni bó o máa ní irọ́ ni sẹ́ sẹ́mi ah. lé bàbá tiwa ń bì ní tí ìsìnkú àmọ̀ tán bẹ́ẹ̀ irọ́ ni <laughs> jama ọlọ́nlọ́lọ́n labaha bi ìbẹ́nu àbàbà wájọ́ náà tí wọ́n fẹ́ wálé kéèsì ẹsẹ̀ wọn ìlàtàkùn wálé ní tí ó sì ń kankan dé. tọ́lọ́mbà ló ń dé jama bí n tí àwọn afa sọ yìí pé àìmọye nira mi yóò súnyàn débi ìjà kan èmi. E tí mò ń gbélé èmi ń ti ń gbélé mo ti wá ilé tí mo ti máa kó lọ lé màmá mi mo ti lọ bá àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò màmá mi pé mò ń kó bọ̀ wọ́n ti gba ilé uh, ọ̀tá wa ìfẹ́ tí wọ́n máa kẹ́rù ta táwọn abẹ́lí fọ wọn sì lójú tì wọn kẹ́rù tì ni wọ́n tilẹ̀kùn gba lélẹ̀ wọn ni máa kó bọ̀ pé ilé ń ni ẹ̀yin ọmọ yìí ìjọ wọn dájọ́ ilé yìí ní yàgànkú ọlọ́run wá ṣe ẹni tó tó wájọ́ lórí alájọ́ gbogbo Ọ̀yọ́ ṣètì lọ́dún yẹn ni wọ́n á pín ẹjọ́ ilé wa sọ́dọ̀ rẹ̀ pé ní kó ṣe ìjọ wọn da àwọn kókà lọ wọ́n wọṣọ lọ àwa tinú lẹ́ńbì rìn lọ yàgànkú ẹsẹ̀ láfi rìn lọ kò sówó mọ́tò àsáwàlá jò wálé ní a bá ń kà ní a bá ń kà ń jọ náà ní a bá ń kà àwọn òsì gbé èbó níta ń kà á sanka wọn kaka adájọ́ kaka ka n wò ló ní lọ́yà ló ní judgement mo gbọ́ yùn pé ọ̀fẹ́ dájọ́ nù. mo wá ń lọ sójú lọ́yà wa ìbò ní ń gbọ́ ilé kí ó ní mo gbẹ́dọ̀ gbẹ́gbà pẹ̀lú àwọn àfa máa ń sójú lọ́yà wa pé ojú rẹ̀ ní ti gbọ́n tí adájọ́ bá sọ máa ń lọ sójú rẹ̀ máa ń sójú rẹ̀ báyà ti kàbá tó kàtó kàtó kàbá yìí ọkà buhari abamẹsí mẹlẹgbẹ ọba bọrọwọ ọba kò wẹrẹ ah mo ní bàbá mi àti jáde wọn ní kí n bọ rí mo ní lọ́ọ̀yà wa ti dìde inú ẹ̀ sì dùn. ababọ́ta oní ababọ́ta lọ́ọ̀yà kí ni a wí kí ni a wí oní ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ bàbá ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ abadọ́dọ̀ lọ́ọ̀ lọ́ọ̀yà onímọ̀sọ́fọ́ mo ní fẹ́ yìn ìlú náà jẹ́ mọ̀ kí mo wẹ̀ ngbàtà pé ngbàtà nfẹ kan lọ àrọkọ dìbò àmọ́ ngbàtà wa ń bọ̀ yẹn wọn dàbí nípa ago bàálù àwa ń bọ̀ má dúkìá dò mo ti dúkìá dò ń ń bá ń jẹ mo ní ah ń mọ̀ tí ẹ gbà ti à. wọ́n ti lóde wá pé ká mọ ohun dábàá bọ̀ làbàdé náà ń pé kí lóde náà ń pé bóòdà ló pé dáadáa ní baba àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run à ń pé tá a sọ bẹ́ẹ̀ fún yín. làbàbà dùnà wálé àbálọ́bàbọ̀ ni pé a ò fi yọ̀ wọ́n o a fi yọ̀ wọ́n o gbogbo àwọn alábòsíjọ́ náà ìkankannu ò sí bímọ àwa làwa ń bẹ́ ń bí sèyí nípa pé tí wọ́n sọ yìí fisikali ní fáwa ó ti lé adé ìjà kan Eh. wakami wàkàmí ìsáni ùsíbà bìmárọ̀dín ila wàsọ́là ìlà afatilẹ̀ kọ́bùrì súnmọ̀sáfà ọ̀là àṣọwájàlì. àìmọye ìnira to ti si ọmọ ẹ̀dẹ́ yàn tó jẹ́ pé ẹnu ntòkù ni pe kan gbe sí sàárè àwọn tó ní ti ń yọjú wò pé so ti lọ tó gbẹ́lómi ń bẹ tẹ́gbọ́n máa fọ́ lé láyà ni bọ́ọ̀ ni ìsìn ah, mi o. ẹ filẹ̀ ẹ má ti ẹ má ti jà ẹ má ti jà gbé ẹ tún tilẹ̀ kù mọ́ yọ kọjá ẹ fún lóúnjẹ yọ kọjá ẹ fún lómi yọ kọjá ẹ lọmọgùn kankan wá jọni ká máa retí pé tẹ́lá lè pe àwọn pé lágbájá ọ̀nà yóò pe sọ́tí sẹ́lẹ̀ tí wọ́n retí nìyẹn àmọ́ tọ́lá ó tún pé kọ́ wá dìde àìsàn yẹn àrírí tẹ́ pé dọ́méje ló fi kú àmọ́ kò tutù ní òjò wọn ó ẹjọ́ tutù ẹjọ́ tutù ẹ mọ́ ti sin ẹjọ́ tutù o jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta wọn ò gbọ́ mímí kankan mọ́ bọ́tù kò tutù lẹ́jọ́ méje lásẹ̀ pọ̀kà ó tún wá dìde padà ó tún wá láya ó tún wá bímọ. وكم من صحيح مات من غير علة وكم من سقيم عاشقنا من الدهر وكم من سقيم عاشقنا من الدهر bóde nínú jama ọlọ́ni gbogbo ọ̀rọ̀ ló ṣe jẹ́ pé àwọn wáàsí báyìí ń ló wúlò fún wa ń sanwó níta wáyìí kama kama kí ọ̀kan sọ́dọ̀ fún wa báyìí kọ́nà olùsáwà bíi mímú dúró fún wa. àyèmáyé aláìsàn tá a ti pé ẹ amadu tí ọjọ́ kú rẹ̀ tọ́yẹ́pẹ́ ni tí ń lọ tí ń bọ̀ yẹn ni wọ́n ti hún aṣọ kú tiẹ̀ parí aṣọ ẹ̀ wọ́n ti hún tán léṣẹ́ ó ti dórí igbá kí ẹni tí ó lọ rà kàn lọ rà ló kù tí ń bẹ ń gbági lọ́rọ́ nísìnyí ìsìn sáré kí wọ́n <laughs> sì lọ padà rà ó ti dórí igbá ọ̀rẹ́ dì kìí pé ẹ̀yìn ẹ lọ sẹ̀gbìlì sẹ́kọ́ kò sí mọ́rẹ́ ẹ̀ ẹni tá ti retí ikú ni ò ní kú yìí ọlọ́run ìwọ ni gbogbo ẹ̀ fiwájú agbára rẹ fáwọn èèyàn. wàkà mẹ́rin sáni ùsí bàbìlì fákìrì atawasala ila an la yejida kuta yaumihi wala iyalihi suma aginahu lọ. àìmọye èèyàn ni wọ́n fi òsì bájà tí ó fi mú débi pé tí ó ti bọnu kò mọ́ mọ́ kò rí mọ́ débi ìyàwó ẹ̀ tó ti bẹ́ẹ̀ yóò padà darí sí kọ́lá ọ̀la. ah Allahu akbar kabir ah Allahu akbar kabir títóbi rẹ ọlọ́run wa insani kana wa'ida farasaka Allah àìmọye yẹn tẹ́ pé òun nìkan wàhídá lọ́ba rẹ̀ bí bàbá bá ń bẹ láyé ọmọ ọ̀daràn ìyá ń bẹ láyé ọmọ ọ̀daràn bàbá lọ tán kò sí màmá ọmọdé ọ̀daràn bàbá lọ tán kò sí màmá ọmọdé ọ̀daràn bàbá tó bá níyà àmọ́ sẹ́pẹ́rẹ́ àmọ́ mọ́ mi ọ̀ bára ẹ̀ lẹ́ni ò ní gangan bẹ̀ kò ní ní gangan kò tún wá ní bọ́ sọ́wọ́ àwọn aláàánú. àti ọ̀là láàsì ẹ̀ ní ó tún lọ bọ́ sọ́wọ́ wọn tó ń ti bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ jàmá farasaka wúláwò ọlọ́wọ́ dẹ̀ jẹ́ kíba ẹni bàbá ẹni yà kọ́mọ tó sásẹ̀ lé kányìn kọ́mọ sátẹ̀ lé kányìn. wàhálùmọ̀ ń jára ọ̀dọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run àdúgbò ẹ̀ tí wà o. alhamdulillah. wọ́n ní gbọ́dọ̀ lọ́dọ̀ sọ pé fàáwọ̀ aláàkú lè ṣe ikọ̀ dírú tọ́lọ́ wí. wọ́n ní wọ́n ń pè kíní kan ní kúdírọ̀ wọ́n ń pè kíní kan ní àlékúdírọ̀. odikeji yẹn ìní ajísù ibi ara wọn bí tá a ti gbọ́lá fèdè yorùbá rèé wọ́n fẹ́ fi lárúbáwá wọ́n fẹ́ fi ẹwà rẹ̀ hàn wá tó jẹ́ pé gbogbo ìtumọ̀ ló pé sínú lárúbáwá kúdírọ̀ òdìkejì ẹni ájísù kúwà kúwà ńkọ́ òdìkejì tiẹ̀ ní dáàfù kúdírọ̀ òdìkejì tiẹ̀ ájísù tí a bá fẹ́ tú ájísù lédè Yorùbá téèyàn ọba kéwú lọ́dọ̀ àwọn àgbà afá àti ẹgbọ́ yorùbá tẹ́ pé ọ̀dọ̀ ẹnìkan tí yorùbá rẹ̀ ò yanjú ni àti ajísù àti dáàfù ìtumọ̀ kan náà yóò tún fún yàn ajísù ọkà rẹ̀ dáàfù ọkọlẹ̀ kí á ní ìyàtọ̀ méjèèjì àwọn afá ní méjèèjì sífàtánì mutasabi mutasabi àtánì ni. Muta, àwọn mutakọ́rí bàtà ni méjèèjì ó súnmọ́ra wọn nítumọ̀ bọ́ tí ó yàtọ̀ díẹ̀ ó yàtọ̀ díẹ̀ wàlífàrikù bẹ́yìn náà mọ yá sùlùbí tààrí tabafẹ́ mọ̀túmọ̀ rẹ̀ ìndẹ̀ tààrí láti fi mọ̀túmọ̀ rẹ̀ nígbà tá a bá kọ́ tá a bá kọ́ ìkọ̀ọ̀kan síwájú tó nítumọ̀ rẹ̀ tá a bá mú méjèèjì pọ̀ láti pé a ah, kìíní ìyàtọ̀ ẹ̀yin oníkéwò ẹ̀ máa gbọ́ bá a ṣe tu ọ báwọn afa ṣe tu jàre wọ́n ní alẹ́kùnirọ̀ òun ni àtàmákùnù mínàlì fẹ́ẹ́lì bila ajis. àtàmákùnù mínàlì fẹ́ẹ́lì bila ajis. kéèyàn ó lè ṣiṣẹ́ kí ìṣiṣẹ́ wà fún yàn bẹ̀rẹ̀ àjìs láìsí ìka rẹ̀ n ti jẹ́ kùdírọ̀ nìyẹn wàlẹ̀kùwà àtàmákùn mi nàlẹ́ fẹ́ ìbílà dáàf kéèyàn lè ṣiṣẹ́ láìsí dáàfù ẹni kuwa, kí ni nìtumọ̀ dáàfù ìyẹn ni pé ajísù àti dáàfù ìtumọ̀ wọn papọ̀ nìyẹn ẹ ń lè ṣiṣẹ́ láì ní ajísù ọ̀tọ̀ ẹ ń láì ní dáàfù ọ̀tọ̀ àwa tú adisu sí ìkápá láti ṣiṣẹ́ èyíkéyìí iṣẹ́ ní èyíkéyìí ìgbà àtàsìkò àwa tú dáàfù sí ìrẹ̀wẹ̀sì tí máa ń sẹ́rí síyàn nítorí àsìkò ní àsìkò tó wà lọ́lọ́wọ́ nísìnyí kò ní ṣe nǹkan báyẹn ńlọrọ̀ sọ pé òun rọrọ̀ ta yọ ọrú yẹn kò sí ẹ̀ pé nísìnyí ń gba Jonathan bẹ níjọba Nàìjíríà ipa rẹ̀ ká ẹlòmúnáwájá wa kò sí ọ̀sìn máa gbé bọ̀ tó tọ́ oníṣẹ́ mọ́sáré bọ̀ fún rẹ̀ ṣé tí wọ́n fẹ́ tí wọ́n fẹ́ tó lè pé ẹ̀yìn gọ́fúnà báyìí rí mi o ṣé láìpẹ́ gọ́fúnọ̀ tó bá ti pé ẹnìkan lásán sí ọ̀dà lóhùn ìgbàsọ̀dọ̀ lé nìyẹn ìyẹn yóò lè ṣe rí sọ́lọ́hùn. wọ́n ní ẹgbẹ́ àwẹ̀rí ọ̀rọ̀ nu Quran ẹ̀rí ẹ̀rí kudra ha ẹ̀yẹn jẹ́ náà sì mọ̀ bẹ́ẹ̀ lè dìjà rí àyà yẹn forty four nù àyà inú sátúfà tẹ̀lé bóyá lè sáré rí bẹ́ẹ̀ bá lè rí ẹjẹ́ máa kà ń bí ẹ máa tẹ̀lé mi lẹ́yìn. فمن كان الله ليعجزه من سره في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم وكانوا أشد منهم قوة وما كان الله ليعجزه من شيء في السماوات ولا في الأرض إنه كان عليما قديرا ألاني وما كان الله ليعجزه من شيء كنكا لبوم من الله nítorí pé nǹkan yẹn ipá mi ò lè ka kò lè bọ́ mọ́ mi lọ́wọ́ mi ní sọba tí ìmọ̀ káàárẹ̀ nítorí pípa rẹ̀ ọ̀ka nǹkan tó fẹ́ ṣe mi sọba bẹ́ẹ̀ ní sámà àtìlẹ́lẹ̀ iná òkàna alímọ̀ nkọ̀díra iná òkàna alímọ̀ nkọ̀díra ọba tó ní màlèmí ọlọ́run ṣe kọ̀díra ó sì kápá gbogbo nǹkan wá fẹ́ ṣe láì ní gbàyọ̀ lọ́wọ́ ẹnìbọ̀dì àpèjúwe kúwárì Allahu ladhi khalaqakum min dáàfì summa ja'ala min ba'di dáàfì quwwata summa ja'ala min ba'di quwwatin dáàfà wasaibata Allahu akbar ẹ̀rí ẹ̀ẹ́bà wọnú náà inú sátì Rome aya fifty four ẹgbẹ́ wa kùránì jáde ẹ̀ka kùránì kórìí ọmọ àlẹ́ òwú tí ọ̀fà mọ́ sí ilé kí ó dẹ̀dẹ̀ ní Allahul ladhi khalaqakum min da'fin thumma ja'ala min ba'di da'fin quwwa thumma ja'ala min ba'di quwwatin da'fan wa shaybah yakhluqu وهو العليم القدير wọ́n ní àlè gbọ́tuma ájísù yìí hmm. ìtumọ̀ kúdìrà yìí àti kó wà èyí là ń dá tààrí àfìgbà tí a máa sẹ́rí wa sí bá a ṣe gbọ́ yé lágbo ké ìtumọ̀ rẹ̀ yàtọ̀ síra wọn tó tọ́ ọlọ́run ní òun ọlọ́run lọ àdẹ́bí gàdágà kún òun lòún dá yín. mi ń dá fi ń dá akọ́ dá yín ẹ̀ lágbára kankan àbí ìwọ náà lámà gbọmọdé bá ti kọ́kọ́ nígbà tá a wà kékeré bàbá mi bá ti wá amọmọ mi ti ń gbé lọ́wọ́ sí ní bá tọmọ kékeré lẹ̀ ní ìsìn ọmọ ọmọ òjọ́ bẹ́ẹ̀ yóò ń bọ̀ kò lè sá fún nínà ń jó kò lè sá fún adani dáhàfà ní ń dáhàfì kò lè ṣe kankan bí ìyá rẹ̀ bá ṣèèṣì gbé sọ́wọ́ ọ̀tá rẹ̀ tí ọ̀tá rẹ̀ bá ń fi láburú kàn tó kéékéékéé bí yẹ ẹ bá dé kò lè rojọ́ pé nítorí òun rí rè ní ti dá wa nìyẹn lẹ́yìn náà. ثم جعل من دابة قوة mo dẹ̀ wá sọ yín dẹni tó lágbára lẹ́yìn dáàfì abẹ́rí tó yẹ pé bọ́mọkùnrin mi bá gbá ògiri lẹ́sẹ̀ ògiri ó dẹ́ mi tìtì ọ̀lẹ́jọ́ ní nìyẹn sẹ́mọ̀pá sì ní sọ wọ́n di ọ̀lẹ àbálágbára bẹ́ẹ̀ yẹn ọ̀lẹ <laughs> ló fi bẹ̀rẹ̀ ń bọ̀ yára lágbára tí ká kọ́ máa jà fún tí bá ń bọ̀ lẹ́yìn náà ń kọ́. thumma ja'ala min ba'di quwwatin da'fan wa shayba. lẹ́yìn tẹ lágbára tán mo tún padà sọ yín dọ̀lẹ́ padà tẹ wá ewu ẹni ijó ní ti ṣe girigirigiri ó wá dẹ́n tí ọmọ tẹ̀ jẹ́jẹ́. mọ́kànlù mi o. bí gédé bá ń ka step gédé èèyàn tí bá ń ka step. ti márùn márùn ni ẹ mọ. tí bá ń ka yọ ma ka lọ pàápàápàá yọ ma dá méjì méjì kọjá tí bá ń sọ̀kalẹ̀ bọ̀ tí bá ń bọ̀ bá kú márùn yọ kọ bẹ́ẹ̀ ni jà sálẹ̀ ojoojú ti kakọjá kọ́kọ́ ka yòókù. àságéńdé. òun náà ní ọ̀pẹ̀lá di pé bàbá ẹ̀rọ o pé ẹ̀ ńlẹ́ ọmọ mi ńlẹ́ kọ́tà tí ó fẹ́ fò tí ó máa gbọ́n títí títí kálé mọ̀ pé àjẹ́ nǹkan kan Allahu Akbar ìtí ń dọ̀lẹ́ pẹ̀lú àsìkò ní jẹ́ dáàfò ẹ̀rí